minutes mọ́mi wọ́n dẹ̀ jẹ́ wọ́n dẹ̀ jẹ́ láì rojú hallelujah láì rojú torí pé ibi tán wà yẹn àwọn ló lè ràn wá lọ́wọ́ níbẹ̀ àwa ò sí níbẹ̀ wọ́n dẹ̀ dìde àwọn méjèèjì wọ́n gbárùkù tù wọ́n tú yáyá wọ́n tú yáyá ó ti wà mú àkọsílẹ̀ wọn pé wọ́n ran ìpè yìí lọ́wọ́ ní ìkórìtà yìí tí wọ́n nìdí kì í kọ́ fún wa lówó but they, we needed their service we needed them to be in a place on our behalf and they did it láì rojú without grudginess fantastically hallelujah lórúkọ Jésù máa dára fún wa o ọkàn wa dẹ̀ máa balẹ̀ a ò rí bá ti ṣe a ò sì rí ọ̀nà gbogbo mọ́mì ju ọwọ́ ẹ̀ sí ọlọ́run olúwa ò mo rí day one òru àkọ́kọ́ òru àkọ́kọ́ ìpàdé afẹ́fẹ́ oṣù a tún máa mú fọ́tò àwọn wa dání lóru ọ̀la o wà á tún mú orúkọ yẹn dání a tún kó fọ́tò wọn dání a tún kó orúkọ wọn dání aṣọ a ṣe ṣọ́ọ̀rù lé lórí twenty one days ẹ mú dání sínú afẹ́fẹ́ lọ́la gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọ́mọ nǹkan ọmọ tẹ́ ti rà yẹn ẹ kó dání ọlọ́run lòun tún fẹ́ bẹ̀ yín wò olóhùn fẹ́ fún wa ní better don't doubt him it's not a man that will lie whatever he will do that is what he will do that is why you are called Jehovah mo súre fún gbogbo àwa bí amọ́ta wọlé lálẹ́ lórúkọ Jésù àdọ̀jú alẹ́ sórí alẹ́ tá à ń wọ̀ yìí ṣé mọ̀ pé kò sí alẹ́ yìí nínú àdúrà afẹ́fẹ́ wa tẹ́lẹ̀ bóyá lọ́dún ìlú ọlọ́run àdé was it this year mo ṣàwọn pé recently ni ó lọ́mọ mi bí a ṣe ń wọnú ẹ̀ lálẹ́ lòun ń gbé wa wọnú má jẹ̀mú ojú alẹ́ ó ní gbogbo àwa tá à ń wọ̀ ó la máa dọjú alẹ́ bí wọ́n bá ń kú léwe nínú ìrántá àti jáde tí wọ́n bá fi wọ́n rúbọ pẹ̀lú irun dúdú olúwa ló dórí tiwa ṣé ọdún yìí ni god bless mọ́mi olúwa ló dórí tiwa ó parẹ́ olúwa ló dórí tiwa ó dópin ègún tó máa ń pa wọ́n tí kìí jẹ́ kan jẹ wọn mọ́ ègún tó máa ń pa wọ́n tí kìí jẹ́ kan dọ̀jú alẹ́ ó ní bá a ṣe ń wọnú ẹ̀ lálẹ́ là ń wọnú ọjọ́ ogbó là ń wọnú ọjọ́ alẹ́ mo wá súre lórúkọ jésù gbogbo àwa bí amọ̀ yìí àtọkùnrin àtobìnrin lórúkọ jésù àní finú dúdú wọ ibojì àní wọ ibojì pẹ̀lú inú dúdú má jẹ́ ìmú ikú lórí ẹnikẹ́ni wa àfagilé má jẹ́ ìmú ìsà òkú má jẹ́ ìmú pósí lórí ẹnikẹ́ni wa lórúkọ jésù àfagilé àṣẹ ọ̀run gùnmẹ́ ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa àwa tá a god bless mọ́mú kẹ́mi àwa tá a bá ti ṣe má jẹ́ ìmú àwọn gbàǹdó ìjì láàárọ̀ la àwọn bàbá tó máa pàdé wa olúwa ní kán pàdé wa fún ọjọ́ mẹ́sàn-án àárọ̀ àti alẹ́ olúwa ní kán gbàdúrà pẹ̀lú wa ká má rí kó àìtọ́jú ẹnikẹ́ni especially husband mo fi jésù bẹ̀ wọ́n ní ká má rí kó ẹnikẹ́ni hallelujah má sọ wípé bọ́ ṣe sọ nìyí ohun tó wà lórí òkè yìí kò sí ìdẹ̀rúbà bí bàbá bá ṣe rí ni yẹn wá sọ àṣírí tó wà nù ẹ bí bàbá ṣe rí ayé authority kan tún pè mí ẹmẹ mo sọ fún ẹ lórí òkè ìwọlẹ rí kan God speaks we follow lọ́run bá rẹ̀ ti sọ̀rọ̀ a kì í fi ṣeré we move immediately naturally kò yẹ kí bàbá wo rí aago because of his business schedule in Nigeria currently but he has to be there bí network yẹn ṣe bad tó because I knew what that message was about because he had already told me mo wá gbogbo ọ̀nà wípé wọ́n gbọ́dọ̀ gbé àwọn ọmọ ọlọ́run wọlé mo dúpẹ́ màmá tó sáré sẹ́ndì credit sórí fóònù mi nígbà tí fóònù yẹn kú ìtara ni ò jẹ́ kí wọ́n ti sáré lòdù ẹ̀ mo dúpẹ́ màmá ẹ̀ sáré ṣe transfer boss resolution sórí fóònù mi the Lord will bless you mommy I celebrate you ma God of heaven will keep you for us in the name of Jesus bí àti ńlọrọrùn kó máa bá wa lọ oore ọ̀fẹ́ Jésù Kristu jọ nine days yẹn má miss ya o that nine days please don't miss it ẹ set alarm yín sí àárọ̀ five a.m. tomorrow morning five a.m. Eastern time six a.m. New York time Nigerian time is going to be your eleven a.m. London is going to be your eleven a.m. Please endeavour to wake up and join that section endeavour to wake up join that section and then make sure you copy. there kó ṣe ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára láti ìsinsìnyí lọ àti láíláí àmín àmín àmín lórúkọ Jésù a tún pàdé nínú a tún pàdé ní alẹ́ ọ̀la ọjọ́ mẹ́ta ní o ó dẹ̀ máa dára fún wa. God bless you all in Jesus' name. Thank you. That's awesome. jó sí olúwa. ẹ jẹ́ ká jó sí ó kù three minutes. celebrate the grace of God in the life of every one of us. I thank God for giving us this opportunity. We want to thank God. Thank you, Mommy Kemi, for sharing. We want to shout a hundred twenty-one twenty-one glory to the King of Kings, to the Lord of Lords, for the wonderful award God gave to this ministry. All the way from Abuja yesterday, some of us that were able to watch the live streaming program from Nigeria, God by Himself gave this ministry an award. We don't know. We don't even know them. Immediately they cited that Baba is in Nigeria. They gave him a call that where is he? That they needed to present an award for us, an award for diligence excellency commitment giving back to the community. They said they have been watching us all the way from Abuja for the past five years. We don't know. We don't know. We don't know. And they presented us with an award yesterday, which I have come this afternoon to return back to God because nobody can receive anything except it is given to him from God. So I want us to give God a 21 glory. Meaning, whatever you are doing, somebody is paying attention. Whatever you are doing, let's give God the glory first. Let's give God the glory first. Ẹ já dá ògo yẹn padà fún ẹjẹ́ adá ògo yẹn padà fún bí ọba ṣe máa ránṣẹ́ pè wá nìyẹn sà bí olórí orílẹ̀-èdè ṣe máa ránṣẹ́ pè wá nìyẹn mà bí ọ̀rẹ́ orílẹ̀-èdè ṣe máa ránṣẹ́ pè wá nìyẹn mà and when that award is being given I say no this has to be celebrated with every participant on this Monday because we are not praying to the here we are not fellowshipping with the here you are the one that we are fellowshipping with If you are not there, if you are not with us with your heart, we wouldn't achieve what they have given us. So every one of us, we are in this success together. That is my own perspective. Every one of us, this success is for every one of us. They said they have been watching us for the past five years. The consistency, the tenacity, the diligence, and they came. Where they got my picture, I don't know where they go baba's picture i don't know i said wow olúwa ni ẹ máa ṣe nǹkan tẹ̀ ń ṣe lọ mọ́mì àdàrí gbogbo ògo padà sọ́dọ̀ rẹ àdàrí gbogbo ògo padà sọ́dọ̀ rẹ ọlọ́run tó lè bàbá mi tó lágbára àdàrí gbogbo ògo padà sọ́dọ̀ rẹ torí ẹ̀yin lè ṣe é fún wa ẹ̀yin lè ṣe ò bàbá agbára ènìyàn kò tó nǹkan kan o ẹ̀yin lè ṣe ò bàbá that youth said something he said they have been watching for the past five past year, eh, for the past five years they are saying one day this man will come to nigeria this man that we see the tenacity god bless you all god bless you all that this tenacity he will come Immediately they saw the live stream of the program going on in Nigeria. They began to look for the avenue to meet with him. And yesterday they came down to the church and they presented us the award. Mummy, why have I come to say this? I learned a lot from that. Immediately ẹ mọ bàbá Akínyẹlé ta ní immediately bàbá Akínyẹlé ti gbéṣẹ́ youth lé wọn lọ́wọ́. Cause those children are youths from pé youths youth in this church, you must be part of their success. That is what is called for. Mú mi kí lóhun tí mo fẹ́ ká fàyọ. Ṣé lóhun kóhun tá a bá ń ṣe? Do it with all your heart. They celebrated Baba, they celebrated me. All, back, all glory back to God. They said they are watching us. Mọ́mí ó túmọ̀ sí pé ohun tó o bá ń ṣe láyé yìí. Wo o lè má rí immediate re- reward. Keep doing it. People around you may not recognize you. Keep doing it. Nobody may even commend you. At that moment, somebody is watching. The first person, God. Now, your environment too is paying attention. Your ah, níjà àti ìníjọ lábújá lórúkọ Jésù amani. I was like, God, how come? It means the voice that is coming out on this mountain is going viral it's beyond this houston i'm seated it's beyond where i am it's a pointer that mommy what you think you are doing nobody is noticing you some people are noticing you one day you'll be rewarded you one day olúwalọ́mọ mi bí ọba ààrẹ orílẹ̀-èdè united nations àwọn tó ní àwọn ènìyàn ó ní bó ṣe máa ránṣẹ́ pé nìyẹn sún kí ni mo sọ ẹ wo àdúrà bíi amọ̀tàjọ́ ń gba yìí mọ́mì you might be thinking your children are not paying attention hey, you might be thinking those children don't know what you are doing you be surprised on their wedding day they will pick the mic and they will be praying for you on their wedding wedding day they will pick the mic and they will be sharing testimony of your activities over there they will pick the mic and they will be blessing you they will rise up they will get to the top and they will never rem- they will never forget you because you have played a vital role in their life i always say something i also about mommy dada every action is a seed it's a matter of time you will repeat. every action is a seed so my mommy and daddy in that testimony I want us to take this home. Everything I'm doing is a seed, and somebody is up there. God, number one. And somebody is around me, around me, around me that is watching what I'm doing. I need somebody's attention. That is watching what I'm doing. Every action is a seed. Come across every person in your life and let there be a good seed that you have sown into their life. Mummy, for them to come all the way from Abuja to Lagos, meaning that they have seen the impact. Hallelujah. Meaning that they have reached something. Meaning that their generations has been affected. mo súre lórúkọ jésù olùgbàlà nínú eré ìje tèmi àti rẹ jọ ń sá lórúkọ jésù àní mo ní àní our generation will surely celebrate all this glory go back to every one of us because bobi afẹ́fẹ́ kọ́ là ń you are part of the people every one of us so we are part of the success can you take this off every one of us we are part of this great success and for this reason on behalf of our father on this Monday we want to appreciate every one of us for our consistency for our dedication for our excellence, for our commitment, for being available in the morning, in the afternoon, at night, video, outside, inside, each assembly, you are always there. Some of us will even join us from other country, from other states, even when special program is going on in Houston. We greatly appreciate every one of you. You are part of this great success. You are part of this award and the Lord will bless every one of you, and it shall be well with you all in the name of Jesus. I want you to celebrate God once again and say, God, I want to thank you for giving me the, the opportunity to be part of this great success that is happening on this mountain, that is happening in this ministry. Lord, I really praise you. I really praise you. I really celebrate you. In Jesus' name we pray. My mommies and my daddies in the house after returning all the glory back to God on behalf of the award, today I am led in my spirit to celebrate every daughters in our lives, all our female children. Today is the day that they are celebrating them all over the world, and we want to pray for them. While I was ruminating, God, what do you want me to de- deliver to them? God, restore me back to that text that we read during the Good Women Anniversary in Houston. That was the story of the Jairus daughter. I need the attention of all the mothers now, especially if you have a female child that ranges from ten and above. Lórúkọ Jésù olùgbàlà, àwọn ọmọ to yẹ kó replenish the world, devil will not harvest them until Every of our children that supposed to replenish the world will not be harvested in our hand untimely in the lórúkọ jésù dẹ̀ màdàrà fún wa i go back to that book of luke chapter eight and i will read it from verse forty-one luke chapter eight i will begin from verse forty-one luke chapter eight and i will begin from verse forty-one and behold there came a man named Jairus, and he was a ruler of the synagogue. Thank you, Mommy Adenike. Congratulations to every one of us. And he fell down at Jesus' feet and besought him that he would come into his house For he had only one daughter. He had only one daughter. I have discovered that in the society we find ourselves, especially where we came from, we don't pay attention to our female children. In fact, today's celebration has nothing to do with them. I said today, I'm going to tell all mothers, go and buy a special gift to your to your female child today it could be five dollar five dollar gift it could be two dollar gift make sure you present that to your daughter a gift today because i will tell you some of the challenges these young girls are facing why we need to celebrate them some of the challenges they are facing why we need to be available for them, why we must be there for them, why we must be by their side. They mean a lot to us. They mean a lot to us as their mother. I'm talking about our female children. I'm talking about our daughters. I'm talking about our adolescents, girls among them. We have to celebrate them today. Mommy, devil was hunting for this female child. Mosure ẹ̀yin tó jẹ́ wípé ọmọ kan ṣoṣo ló ṣe wà lọ́wọ́ yín the lord will give you more ẹ̀yin tó jẹ́ wípé ẹyọ kan lẹ ṣì bí tẹ́ ẹ ṣì ń wò lójú there will be a supernatural addition ẹyọ kan yẹn lórúkọ jésù sátánì òtún ní wàá pamọ́ yín ẹyọ kan yẹn ogun ọ̀run àpáàdì òtún ní borí rẹ̀ wọ́n ẹyọ kan yẹn a ní fojú sunkún lórí ẹ̀ mothers can you see the reason why we must always be praying some of you will say hey, ti mama akinyele ti pọ̀jù àdúrà àdúrà hey, tèmi yé mi hallelujah mọ́mì hey, eh, eh, hey, i was reading that place i said god devil ima ti ẹ̀ burú o amen he did not even look for any other one to afflict this woman that has only one child only one daughter that can re that can reproduce you know reproduction comes from us that is why women they need to celebrate us kò sọ́kùnrin tó fẹ́ dá oyún gbé fúnra ẹ̀ tí ò bá ní wa kò lè gbé ẹni tí ò rí wa kò rí nǹkan kan hallelujah devil knew the importance of female factor he knew they are subjected to reproduction they are subjected to multiplication They are subjected to expansion of the humanity. And that is why is hunting for them. lórúkọ jésù our female children will not be a victim of the devil mommy can you go ahead and share to your friends can you go ahead and share to your neighbors can you go ahead and share to your colleagues let them be part of this prayer we want to pray my prayer today is focusing on our daughters if you don't have a female child pray for your grandchildren you don't know bóyá mo ọkùnrin yẹn bóyá obìnrin ló máa kọ́ bí so you don't have excuse not to be partake of today's prayer maybe you are here you are saying oh i'm not happy girl." but you don't know maybe that your child will end up to come and have happy girl. so sow the seed of prayer ahead the lord will help us in jesus name devil was looking for this man that has only one daughter amen For he had only one daughter, about twelve years of age. Mommy, let me tell you, that is the age our children is going to know, to develop, to actually get themselves to know their bearing, to know what they are called for. At age twelve, they begin to realize, okay, this is what I want to go in for. This is what I want to do. This is my vision. This is my focus. This is where I want to be in the next ten years. This is where I want to be in the next twenty years. That is the time they begin to go deep into their future. And that was when devil knew he needed to poke nose. That was when devil knew. You will discover that at this age is when most of our most children they derail from even what you have been teaching them They derail from the plan of, the, of God for their life. They go into the wall. I pray, say, as any child connected to this world that the Come is concerned, they will give us joy globally. They will bring us joy globally. Our own children will not be a remnant to this world. Our own children will not be a remnant to their generation. In the mighty name of Jesus. At age 12, when the glory of a child is setting up when the stars is about to be coming out when the child potentials is about to be discovered when the child potential is about to be launched out to the world that is when devil knows mo gbàdúrà bèbí àṣeyọrí tí àwọn ọmọ ọ̀dọ́ wa kéékèèké obìnrin tí wọ́n ń gùn lọ yìí lórúkọ jésù wọn ò ní jábọ́ àkàbà ògo débi gíga lókè débi ògo lókè tí wọ́n fi mú iyì bá wa tí wọ́n fi mú ọlá bá wa àkàbà ògo yẹn mo ní kò ní ṣẹ́ mọ́ wa. Mommy, that was when devil knew that he needed to have this young girl. Lórúkọ Jésù, àmì tí ọmọ ò ṣe ń lè harvest whatever the pressure or the association may be lórúkọ Jésù ọlọ́run gbèsè. Ẹ jẹ́ sáré pariwo mọ́mì àmì ẹ má fọwọ́ kan o kò ṣe é kọlù ó jẹ́ jẹ́ àgbà a lot is going in the world these days i am learning a different way hallelujah mommy a lot is going in the world that is why you must keep praying for yourself keep praying for your family keep praying for your generation keep praying for your children ẹ jẹ́ àpariwo ẹ̀yìn abiyamọ níbi tí ẹ wà yẹn bí olúwa àmì ẹ má dá lórí ọmọ obìnrin wọ́n dá abiyamọ mi lóró wọ́n ṣẹ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀ lórí wọn ò jẹ́ kọ́mọ yẹn lè fọ́dà wọ́n sọ ọmọ obìnrin di amúgbó bóyá ọmọ àwọn obìnrin ọmọ mi wọ́n ti mugbó ọmọbìnrin mi wọ́n ti sọ wọ́n di lesbianism ọmọbìnrin mi wọ́n ti sọ wọ́n di prostitute sígboro that was not what God called them when he gave them to their parents that was not the plan of God for them something cropped in nǹkan kan ló rá padà wọlé ẹja sọ fún ọlọ́run ọlọ́run gbogbo àwọn ọmọ wọn obìnrin lórí òkè yìí especially our female daughters especially our young girls father we cover them with the blood of jesus àmì ẹ má fọwọ́ kan ẹ má dọ̀nù ẹ̀rú àmì ọmọ fọwọ́ kan ẹ má ṣì lọ́nà àmì ẹ má fọwọ́ kàn ẹ má pa fábíàmọ́ àmì ẹ má fọwọ́ kàn ẹ má sọdẹ̀rọ̀ ìgboro àmì ẹ má fọwọ́ kàn ẹ má sọdàjà ìgboro ẹni olúwa tún láwọn ọmọ wa lórí we are here to celebrate our young children today our young girls God of heaven empower them to be a source of joy to us empower them to be a source of pride to us empower them open your. You might be sorry for your granddaughter. Open your mouth and pray. Pray that prayer very well. Pray that prayer very well. Pray that prayer very well. In Jesus' name we pray. I remember when my mommy was given back to girls. They were calling him girls. If maybe if he has not prayed that time, he wouldn't have gotten a son as the first grandchildren. So, mommy, all these eh, ọkùnrin ni mo bí obìnrin ni I hate to hear it. Whatever one God has given to you, pray over them, invest over them. Ọ̀rọ̀ oh, àwọn ọmọbìnrin mọ́ mi, wọ́n ṣe nǹkan mi tọmọkùnrin ò lè ṣe. Ọ̀rọ̀ oh, ọmọbìnrin mi, àrà tọmọbìnrin ìdọ́mọkùnrin ò gbọ́dọ̀ kórí sí. So don't let any leave this those superstitious statements. Pé kí lọmọbìnrin fẹ́ dà, ọmọbìnrin ti ń dà nǹkan tó lágbára lónìí ọmọbìnrin ti ń da nǹkan tó nílá that is why we have come again this afternoon to invest in that your daughter maybe you are here you have only girls in fact you have gotten the nations i have come to put in your mind more strength don't let anybody ridicule you don't let anybody bring you down say hey happy girl you celebrate yourself in that girls in that girl that you have gotten they are a nation in your hand those are the girls that will take you to the top those are the girls that will take you there. Amen. I want you to pray and say, God, the potentials in our girls, let it begin to come out. The potentials you have deposited in our girls, let those potential begin to come out. Let those potential begin to come out. Open your mouth and begin to pray. Our girls must not fail us. They must not let us down. They must not disappoint us. They must not bring shame. They must not bring repose. Devil must not harvest them. Open your mouth and pray, pray, pray, pray, pray. Pray for them. Pray for them. Pray for them. Pray for them. Àwọn ọmọkùnrin wa lórí òkè. Olúwàjọ́ àwọn ọmọbìnrin wa. Olúwàjọ́ dìde lójú ẹ̀mí wa. Olúwàjọ́ dìde lójú ẹ̀mí wa. Olúwa má jọ ṣìyàn. Olúwa má jọ gbégun eléegun. Má jẹ́ kí Sátánì da ọ̀nà wọn rú. Jésù Olúwa wa. Ẹ pé Jésù. Àṣìyàn rẹ̀. Eh, àṣeyàn rẹ tó máa ń dojú ọ̀nà àwọn ọmọ obìnrin kéékèèké rú ẹjẹ́ àgbà o àṣeyàn rẹ àṣeyàn ẹgbẹ́kẹ́gbẹ́ tó máa ń dojú ọ̀nà àwọn ọmọbìnrin kéékèèké rú ẹni olúwa májò nípa lórí àwọn wa olúwa májò borí wọn olúwa májò borí wọn peer pressures peer pressure peer pressure peer pressure peer pressure force of peer pressure over our daughters father will nullify it father will nullify it peer pressure must not harvest their po ten tial it must not harvest their glory we cover our daughters into the blood of jesus we cover them with the blood of jesus open your mouth and begin to cover them open your mouth and begin to cover them begin to cover them. My daughter, hear the word of God. You will not bring shame to me. You will not bring reproach. You will not bring tears. You will not bring me crying. In the name of Jesus. In Jesus' name we pray. We are going to pray. God that it is. That the voice of women should not be heard. is part of my point this afternoon. That potential is your girls. That potential is in your girls. You must start developing this for her. That thing that girl knows how to do don't kill it that is her voice ohun tó ọmọbìnrin yẹn mọ ọmọ obìnrin yẹn tó mọ ṣe yẹn mummy start developing it with her that is what we end up to give her voice gone are the days they are saying they don't want to hear the voice of women voices of women today is being heard and your child voice is going to be part of it both locally and globally that voice will not only be heard locally that same voice will go viral that same voice will be heard globally if you believe it for your child claim it with a thunderous amen claim it with your powerful amen claim it with your prophetic amen in the name of jesus so mommy i have come this afternoon to instill more confidence in you if you have girls some people because of their superstition they will refuse to invest in their female children all because they say oh my law." all because they will tell you that she will go and marry and so and they will refuse there are some there are some states like that there are some tribes like that they refuse they refuse in fact if their wife give birth to a female child they won't even congratulate her Can you imagine? They will not even congratulate her. Look at the life of uh, Mama Lakija. Was she not a daughter? Now she's a woman that the old voice is hearing. So, mommy, you are here this afternoon. Don't let anybody start ridiculing you and say, obìnrin ló bí jọ̀wọ́ sọ fún wọn pé ọmọ ńlá ló wà lọ́wọ́ ẹ̀. Ọmọ ológo, ọmọ orílẹ̀-èdè, ọmọ táyé máa máa bọ́ ọmọ tó máa máa júbà lábẹ́ invest in your girl change your orientation am I not a girl if my mom didn't raise me will I be a voice to the generation today that is why today take a time give a do your daughter a good treat give that your girl a good treat some men dey overlook their daughter they look down on them They focus more on the boy. They focus more on their boy. And they rejected the girl. No. Let's come and embrace this girl. Be proud of your daughter. Be proud of what she knows how to do. Be proud of what she lays her hand upon. Be part of her life. The Lord will help us in Jesus' name. Why did I say so? These children, this daughter of yours, they are facing some challenges I'm going to talk about briefly. I made mention of some about maybe ten of it that are common. There may be more, but I want to mention ten of it. Why you must take time to invest in that your daughter. Maybe you are here, you have always been focusing on, on, on the boy because of the superstition, because of our society, because of what people are saying around you. Please change your perspective. Treat your girl well. Treat your girl well my son will say mommy there's no time you go to store you remember your daughter so ìwọ mama bá mi jam? mo ní mama ni kó má bínú tèmi yé mi hallelujah so mummy, what am I saying don't let this is the kind of society that they want to demoralize these girls and we can see what they are doing today in our generation women are going into politics now Women are going to the forefront now. Ah, gone are the days that you put women at the back. We are going to the limelight now. Very soon we'll begin to have presidents, women. Shebi, we are starting in America. Vice president, Abi, he's coming up. If Shebi, she was a daughter before. So we need to bring out the potentials in this girl. That is why when you sense anything in your girl, don't kill that thing. Brace it up with her. Celebrate it with her. Be part of it. The Lord will help you in the name of Jesus. Briefly today, before I close, as we are celebrating them, I told you you must treat them today. You that you are in Houston. If I call any one of the girls on Square is there, or anytime I see them, what did mommy do for you today? If she says no, you will pay query. Hallelujah. So treat them today. Buy something for them. Let them know that you cherish them. Let them know that you celebrate them, you, you, you love them differently. Instill confidence in them. Let them know that what a man can do, they can do it. They should not run away from what men are doing. They should be able to do it. They have the strength, they have the capacity. The Lord will help us in Jesus' name. I want to speak briefly on the common challenges, or let me say, issues or problems that faces these young girls why we must always be with them. <laughs> Mama you yẹn náà yà celebrate I'm very proud to be a daughter. You may not celebrate ara mi. I'm very proud to be a woman. You better celebrate yourself. Mama to celebrate Mama Kitola to celebrate ara You may not celebrate ara mi. I'm happy to be a daughter of somebody. I'm happy to be a woman and I'm happy to be a wife to somebody. Yes. Celebrate yourself. Women, I said it on the anniversary. We don't celebrate ourselves. We take time to celebrate this, celebrate that, but you forget yourself. Sometimes you just treat yourself and celebrate yourself. The Lord will help us in Jesus' name. We want to look at some problems, even as young as the children are that they are facing. You know, we pray on the Walerika Mountain. But some of these things, we must not pretend to close our eyes. Thank you, mommy. Daughter of Zion. That is what we are. Wonderful woman. As we are praying, we must not close our eyes. God bless you, mommy. I shut. God bless you, mommy. Day, mommy, BB. Celebrate yourself. Only few mothers are celebrating themselves. Celebrate yourself. Number one thing I want to speak on that our young girls are facing. You may not know it. Mommy is their physical appearance. You know, many of them, that was the age. Things begin to change in their hormones. Some of those things are strange today. Some of those things, are strange as they are, if not properly handled with care, it can end up to cause a chaos in their lives. And that is why this have to know. if you have a female child, all these listed problems I'm going to list out, please pay attention to it. If you have been paying attention to it, keep on paying attention to it. If you have been paying attention to some of it, which one that you are not paying attention will start paying attention to it and if you are here you have not been paying attention at all please this is a clarion call to you start paying attention to it your attention can rescue a lot of things in the life of this child the physical appearance in our children is an issue today especially our daughters by the time things begin to come up on them their reproductive organs begin to come up, which we all know that they need in the nearest future. It's a problem to, to them if they don't know how, what to do at every point in time. That is why God has given them to be in a care, to look after them, to help them, to step in where they cannot help out, to be available for them. That is why I always echo these things. God bless you, Mommy Adebayo all mothers please this work reduce it look at the playlets our drama group the lord will bless drama group in ìwọlẹ̀ ríkan look at the playlet they did for us iṣẹ́ yìí ló gba ọmọ tọ́ lọ́wọ́ wọn àwọn ọmọ yẹn ti lọ tán ọpẹ́lọpẹ́ ọlọ́run tó rà wọ́n padà many daughters have gone astray today because parents we are not available for them you cannot take out the time of your children from your time it is part of your daily schedule mothers as you are waking up in the morning you are bringing out your daily schedule include your children include your daughter have a daily routine over there no matter how busy maybe it is your break time you want to put it in or maybe before you go in the morning or maybe when you come back from your work but they must be part of your daily schedule your children must be part of your twenty-four hours there must be a dedicated time for them don't seclude these children the dangerous time in the life of our children is this teenager that time they are going to that age bracket beginning from age nine